ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àtúnfi ọpẹ́ àfi ìyìn àfi ọlá àti ìbà àfi fún ọlọ́run ọba tó dá ohun gbogbo ọba tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ọba tó lè pa tó sì lè sọ di àyè ẹni tó fún ìwọ àti èmi olùfẹ́ mi ọ̀wọ́n ní àǹfààní àti orí ọ̀fẹ́ mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní yìí jésù ẹ kú òwúrọ̀ olùfẹ́ yìí ní ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni yẹ inú ara rẹ wò yẹ inú ara rẹ wò apá kìíní a sì mú ẹ̀kọ́ kíkà wá láti inú ìwé wòlíì Àìsáyà orí ìkejì ó dín ní àádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún sí ìkọkàndínlógún ìwé wòlíì àìsáyà orí kejìdínní àádọ́ta chapter forty eight ẹsẹ̀ seventeen sí nineteen. báyìí ni olúwa wí olùràpadà rẹ ẹni mímọ́ ìsírẹ́lì èmi ni olúwa ọlọ́run rẹ tí ó kọ́ ọ fún èrè ẹni tí ó tọ́ ọ lé ọ̀nà tí ìwọ ìbá máa lọ ìbá jẹ́ pé ìwọ fi etí sí òfin mi nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò àti òdodo rẹ bí ìgbì omi òkun irú ọmọ rẹ pẹ̀lú ìbá dàbí iyanrìn àti ọmọ bíbí inú rẹ bí tààrà rẹ a ti ké orúkọ rẹ kúrò bẹ́ẹ̀ ni a kì bá parun kúrò níwájú mi kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa. olùfẹ́ mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ máa bá ọ̀rọ̀ ìyànjú mi òwúrọ̀ yìí lọ pẹ̀lú ọgbọ́n èéṣe tí mo fi wá ìwàásù nìí tí àkọlé rẹ̀ ń jẹ́ yẹ inú ara rẹ wò olùfẹ́ ọ̀kan nínú àwọn àgbà ọmọ mi obìnrin nínú ẹ̀mí ó pè mí ó sì sọ fún mi nípa ohun tí ó gbọ́ tí kò sì kà sí ọ̀kúnkúndùn ó sọ pé òun ń ṣe àṣàrò òun sì ń gbàdúrà wípé yàtọ̀ sí wípé òun súnmọ́ ọlọ́run nínú iṣẹ́ kìrìsìtẹ́nì òun wípé àwọn nǹkan kò ṣiṣẹ́ fún òun gẹ́gẹ́ bí ó ṣe ń retí èyí ló wá mú un pinnu láti lọ wá ojú ọlọ́run ní kókó àkókò náà ọmọ mi yìí ń fẹ́ kìkì ọ̀rọ̀ kan ó sì nílò ìdarí ọlọ́run. E olùfẹ́ àkókò náà sì jẹ́ àkókò tí ó ṣe ẹlẹgẹ́ jùlọ fún un nítorí pé Sátánì mọ̀ nípa ipò tí ó wà ní irú àkókò báyìí ní irú àkókò báyìí olùfẹ́ ohun Ọlọ́run yóò wá bákan náà ni Sátánì náà yóò fọhùn rẹ̀ ṣùgbọ́n ohun Sátánì yóò máa wá ní lemọ́lemọ́ bẹ́ẹ̀ ni ó sì máa tọ arábìnrin wa ní irú àkókò yìí olùfẹ́ nígbà mìíràn ohun sátani ni a máa ń sábà gbọ́ tí a ó sì lérò pé ohun ọlọ́run ni ọmọbìnrin mi yìí sọ pé ní àkókò náà ẹ̀mí kan tọ̀ ń wá ó sì gbàgbọ́ wípé ẹ̀mí ọ̀tá ni òun náà sọ fún un pé kí ni òun ṣe nínú ilé ìjọsìn yẹn bẹ́ẹ̀ ni ọmọ mi tako ọ̀rọ̀ tí òun náà sọ. So lẹ́yìn náà ni ohùn yìí tún sọ fún un pé yóò ní àrùn jẹjẹrẹ ṣùgbọ́n ọmọ mi ṣàbẹ̀rẹ̀ sí í sọ ọ̀rọ̀ tako ohun tí ohùn náà ń wí ṣá bákan náà na ní ọ̀ràn arábìnrin kejì ẹni tí ó gbọ́ ohun tí ó ń sọ fún un pé ǹjẹ́ ó dá lójú pé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni ẹni tí ó gbé àwòrán rẹ̀ lé orí ikùn rẹ nìbí. olùfẹ́ ohùn yìí àti ohùn tí arábìnrin kejì gbọ́ ọ̀kan náà ni àwọn ohùn náà ti ṣe ohùn sátánì arábìnrin kejì ní fún ohùn náà lésì padà wípé ọlọ́run aláàyè ni òun ń sìn ọlọ́run kò sì ní wá darí òun lọ sí ibi tí ó lòdì tàbí sí ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run tí kìí ṣe ọlọ́run ìránṣẹ́ ọlọ́run gidi ìgbà náà ni mo wá sọ fún ọmọ mi náà wípé ọ̀rọ̀ ọlọ́run ti kalẹ̀ títí láéláé àti pé bí ọlọ́run bá ti sọ ọ́ tí ó sì sọ ohun kan bẹ́ẹ̀ náà ni yóò rí ní ìkẹyìn olùfẹ́ ọlọ́run jẹ́rìí ara rẹ̀ wípé òun ni ọlọ́run àti wípé òun ọlọ́run ni ẹni tí ó fún mi ní ìtọ́nà eléyìí sì ní èrèdí ìwàásù náà wípé yẹ inú ara rẹ lọ́hùn wò ní ọ̀pọ̀ ìgbà olùfẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa pàápàá jùlọ nǹkan tí ó burú a máa ń kùnà láti yẹ inú wa lọ́hùn wò ní ọ̀pọ̀ ìgbà olùfẹ́ bóyá a tilẹ̀ ń gbé ìgbé ayé òdodo tàbí bẹ́ẹ̀ kọ́ sátánì yóò sì dán wa wò. olùfẹ́ o kò lè rí ipò ìdúró ẹ̀tọ́ tí ìránṣẹ́ ọlọ́run rẹ wà bí ìwọ gan kò bá ní ìdánilójú ìdúró ara rẹ nínú ọlọ́run o kọ́kọ́ gbọ́dọ̀ fi hàn wípé ọmọ ọlọ́run ni ìwọ alára ń ṣe kí o tó lè jẹ́rìí sí ipò ìdúró ẹ̀tọ́ tí ìránṣẹ́ ọlọ́run rẹ wà ìwọ gbọ́dọ̀ kọ́kọ́ yẹ inú ara rẹ wò ná nítorí náà olùfẹ́ bi ara rẹ léèrè pé ǹjẹ́ ìdúró mi gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó dá mi lójú bí kí o tó lè kọjú padà láti fèsì fún ọ̀tá olùfẹ́ sátani dán èmi àti arábìnrin náà wò ǹjẹ́ báwo ni mo ṣe lè sọ fún ọlọ́run wípé n kò ní gbẹ́kẹ̀lé òdodo ẹnikẹ́ni mọ́ bí kò ṣe òdodo tèmi olùfẹ́ ní àkókò náà mo yẹ ara mi wò láti lè rí i bóyá ìdí kankan wà tí ọlọ́run kò fi ní dáhùn àdúrà mi. ní ìgbà tí sátani sì kọlu arábìnrin kejì nì sátani gbé ìdánwò láti di ẹ̀bi ìṣòro ayé rẹ̀ ru ilé ìjọsìn àti irú ìránṣẹ́ ọlọ́run ǹjẹ́ kí sì ni ìdáhùn arábìnrin yìí arábìnrin kọ́kọ́ yẹ ara rẹ̀ wò náà ó sì wáá sọ fún sátánì pé ọmọ ọlọ́run ni mí èmi sì ń sin ọlọ́run pẹ̀lú òtítọ́ inú olùfẹ́ kò lè sọ nípa ipò ìdúró ẹ̀tọ́ tí ìránṣẹ́ ọlọ́run rẹ wà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run bí ìwọ gan kò bá dá rẹ lójú wípé ọmọ ọlọ́run ni ọ́ ní tòótọ́ bí ó bá ṣe pé arábìnrin ní kì í ṣe ọmọ ọlọ́run ni tàbí bí àìṣedédé bá wà nínú ayé rẹ̀ kìbá tí lè sọ pẹ̀lú ìgboyà pé ọmọ ọlọ́run ni òun ń ṣe àti wípé òun mọ̀ pé ọlọ́run kò lè darí òun lọ sí ibi tí ó lòdì níṣe ni kìbá kọ́kọ́ máa ronú nípa àwọn àìṣedédé tí ń bẹ nínú ayé rẹ̀ náà olùfẹ́ mo fẹ́ mọ̀ pé sátánì ó ní ọgbọ́n àrékérekè ní ìkáwọ́ nígbà tí sátánì kọlu jésù kristi kí ló ń gbìyànjú àti ṣe ó fẹ́ dán òdodo jésù wò níwájú ọlọ́run ni ìdí náà ni tó fi sọ fún jésù wípé bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run olùfẹ́ mo gbàdúrà wípé kí ọlọ́run kó ṣe ọ ní ìyè kó sì túmọ̀ ọ̀rọ̀ yìí sí ọkàn àyà rẹ kí ìgbé ayé rẹ kó ba lè ní ìtumọ̀ gẹ́gẹ́ bí ìpinnu àti ìlérí ọlọ́run fún ayé rẹ ní orúkọ jésù àmín gba àwọn àdúrà wọ̀nyí àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ sọ ọ̀rọ̀ yín àti ìtọ́nà yín sínú ayé mi ní orúkọ jésù àdúrà kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí á ké ìrètí mi kúrú nígbà tí mo sì ń bẹ láàyè ní orúkọ ńlá Jésù àdúrà kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ fún mi lórí ọ̀fẹ́ láti lè dá ohun sátánì mọ̀ nígbà gbogbo kí n sì lè kọ̀ nígbà tí mo bá gbọ́ ọ ní orúkọ Jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ò ní jẹ́ mo sọ tẹ́lẹ̀ sí inú ayé rẹ olùfẹ́ wípé o kì yóò kùnà nígbà tí sátani bá kọlù ọ́ tí ó ń dán ọ wò olúwa yóò darí ìṣiṣẹ́ rẹ sí ibi tí ó yẹ ní àkókò tí ó yẹ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀rọ̀ yín ká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ mi ọ̀wọ́n tí o sì fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn lé ìjọsìn wa kí o bá lè dàgbà sínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti tíṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu close by Jimoh Odutola Street off Eric Erikmon Road Surulere a máa ń ṣe ìsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án nígbà tí ìṣẹ̀lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ bí o ti ń pinnu àti darapọ̀ mọ́ wa láti bá a jọ́sìn inú èké yìí sì mo gbàdúrà wípé ọlọ́run alágbára yóò fi ọwọ́ agbára rẹ̀ kan ìgbé ayé rẹ ìgbé ayé rẹ kì yóò sì rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.